call it thunder. You are amazing. You smile from heaven. We call it rainbow. dancing. ni fún Ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ ìyìn ọlá àti ìbà fún Ọlọ́run ọba àìkú Ọlọ́run àìṣà Ọlọ́run àìdìbàjẹ́ àìlè yípadà tó ń yí ohun gbogbo padà Ọlọ́run Abraham Ọlọ́run Isaac Ọlọ́run Jacobu Ọlọ́run àwọn wòlíì Ọlọ́run olúwa ṣèyí olúwa fẹ́mi ogun ọ̀run yínká Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti rí ìmọ́lẹ̀ ọjọ́ òní Jésù ẹ òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ lè lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ ajé tí í ṣe ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìjọba ti òwúrọ̀ ẹ̀yọ́ náà ni ìdáhùn sí àdúrà apá kẹta ìdáhùn sí àdúrà apá kẹta sẹ̀bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ láàárọ̀ ló wà nínú ìwé samuel kínní orí ọgbọ̀n ẹsẹ̀ kejì sí ẹsẹ̀ ogún kí olúwa kí ó túmọ̀ rẹ̀ sí ọkàn ìwà bí a ṣe ń kà lórúkọ jésù olùfẹ́ mo fẹ́ ká mọ̀ pé ọlọ́run kò dá ẹnikẹ́ni wá láti máa jìyà ayé àti àwọn agbára ibi tí ó wà nù rẹ̀ òun náà ni ó ń pàṣẹ pé àwọn ọmọ ọlọ́run yóò máa jìyà ọlọ́run wa ọlọ́run elétò ni ẹni tí ó ti pèsè ohun gbogbo tí a nílò kalẹ̀ láti lè mú wa ṣe rere ní apá ibi gbogbo nínú ayé wa àmọ́ àwọn agbára kan ti pinnu wípé wọ́n ó di ọ lọ́nà láti má lè rí àwọn ohun tí ó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ bíi ọmọ ọlọ́run gbà irú àwọn agbára bẹ́ẹ̀ mo fẹ́ ká mọ̀ pé eré ni wọ́n ń ṣe a sì gbọ́dọ̀ fi wọ́n sí àyè wọn torí pé wọ́n lágbára tó ọlọ́run wa mọ olùfẹ́ wípé àkókò ogun òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí náà o gbọ́dọ̀ múra láti fi agbára jà kí o lè rí kí o sì lè rí dájú pé àlùyọ rẹ ó tẹ̀ ọ́ lọ́wọ́ nípa iná. E bíbélì sọ fún wa nínú mátì orí ìkọkànlá ẹsẹ̀ kejìlá wípé láti ọjọ́ johannu baptist wá títí ó fi di ìsìn ní ìjọba ọ̀run di ìfi agbára wọ̀ tí àwọn alágbára sì ń fi ipá gbà á olùfẹ́ wa kù sí ọ lọ́wọ́ bí ọmọ ọlọ́run láti jà fún ohun tí í ṣe ẹ̀tọ́ rẹ pẹ̀lú agbára gidigidi mọ̀ pé èṣù kò ní jókòó kalẹ̀ kí ó sì jẹ́ kí o gba ohun tí ọlọ́run ti pinnu fún ọ bẹ́ẹ̀ a nínú ìwé johannu orí kẹwàá wípé kìkì ohun tí èṣù ń fẹ́ òun náà ni láti jalè láti parun àti láti parun nítorí náà bí o bá fi àyè gbà á láti dí ọlọ́nà ohun tí ọlọ́run ti pinnu fún ọ láti gbà èyí túmọ̀ sí pé o ò ní lè rí àwọn ìbùkún tí ó jẹ́ ẹ̀tọ́ rẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gbà nìyí olùfẹ́ èṣù lè fìyà jẹ ọ́ bí o bá fún un láyè ṣùgbọ́n bí o bá wá bí o bá wàá gbà á láàyè láti máa ni ọ́ lára tí o fi agbára kọjú ìjà sí àwọn agbára rẹ̀ èyí tí ó fi ń ṣètànàdí rẹ ohun gbogbo tí ó jẹ́ ẹ̀tọ́ rẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run eléyìí yóò wá tẹ̀ ọ́ lọ́wọ́ ní ìgbà náà olùfẹ́ àwọn èèyàn kan mọ ọ̀tá wọn tí àwọn ọ̀tá yìí sì ti lè máa kó wọn lójú papà mo fẹ́ kọ́ mọ̀ pé ọ̀tá ènìyàn lè jẹ́ ẹni tí ó súnmọ́ tímọ́tímọ́ bíi àwọn òbí rẹ̀ àwọn abínibí rẹ̀ bíi ọmọ ìyá ọmọ bàbá bákan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bíbélì wa gbà wá ní ìmọ̀ràn ó sì kìlọ̀ fún wa bákan náà nínú ẹ́kísódù orí ogún ẹsẹ̀ kejìlá láti bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ ó ní kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ lórí ilẹ̀ tí olú ọlọ́run rẹ ti fi fún ọ láti inú òfin yìí ó hàn gbangba wípé ó yẹ kí a máa bọ̀wọ̀ fún àwọn òbí wa kí a má sì ṣe rí wọn fín bó ti wù kí ó rí olúwa yóò ràn wá lọ́wọ́ láti lè tẹ̀lé òfin àti ìlànà ọlọ́run yìí kí ìlérí rẹ bá lè ṣẹ́nu ayé wa ní orúkọ jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ tú àṣírí àwọn ọ̀tá tó farahàn bí ọ̀rẹ́ tí wọ́n yí mi ká kí ẹ sì dojú tì wọ́n ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ fún mi ní agbára láti jogún ẹnu ọ̀nà àwọn ọ̀tá mi lónìí ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta gbogbo ọ̀tá ìdílé tó ń jókòó lórí àlùyọ mi mo sọ yín di aláìlágbára ní orúkọ jésù èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gbàdúrà pé ó gba ohun gbogbo tí ọ̀tá ti jí lọ mọ́ ọ lọ́wọ́ padà pẹ̀lú èlé ní orúkọ ńlá jésù kristu olúwa wa èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ yànjú ìbá ṣe láǹfààní tó sì di alábòkú fún nípa rẹ̀ tí o fẹ́ láti darapọ̀ máa bá àjọsìn ilé ìjọsìn wa kí o lè máa dàgbà sí nínú ìmọ̀ Ọlọ́run àti òtíṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinadu close by Jimoh Odutola street off Eric Moro Surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ gbàtẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́nú èkéyìí ìsìn mo gbàdúrà pé Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.